من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فرض الحج على عباده المسلمين وجعله فرضا عليهم مرة في عمره ثم الصلاة والسلام على رسوله الذي جعله الله قدوة للسالكين وقدوة للمنافقين الذين يأخذون أحكام حجهم من الرسول صلى الله عليه وسلم وهو الذي أمرهم به فقال خذوا عني مناسككم خذوا عني مناسككم أي حجوا كما رأيتموني حججت والحج فرض على كل مسلم عاقل بالغ حر مستطيع وقد قال عز من قائل ولله على الناس حج لبيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين والنبي صلى الله عليه وسلم يقول إن الله فرض عليكم الحج فحجوا أي قوموا بآداء مناسك حجكم فإنه فرض عليكم في العمر مرة واحدة فقد روى الإمام مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت النبي حتى قالها ثلاثة فقال رسول صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتم فإنما هلك من كان من قبلكم بكثرة سؤالهم بكثرة سؤالهم واختلافهم على أبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فادعوه فإن الحج عبادة مالية بدنية ثوابه عظيم فهو جهاد في سبيل الله قال رجل للنبي صلى الله عليه وسلم إني جبان وإني ضعيف فقال صلى الله عليه وسلم هلم إلى جهاد لا شوكة فيه وهو الحج عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال ثم حج مبرور رواه الإمام البخاري ومسلم فالحج يكفر ذنوب كبيرها وصغيرها على المشهور من أقوال الفقهاء إلا المظلوم الذي بينه وبين العباد قال صلى الله عليه وسلم من حج ولم يرفض ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه ولا حج ولا عمره يدفعان عن المسلم شر الفقر والحاجة إذ كثير من الناس يستطيعون الحج لكنهم ينظرون إلى كثرة المال الذي ينفق لأداء هذا المناسك الجليل فيرى أنه لو أنفق هذا المال في سبيل التجارة أو بيع أو في شركة لكثرت الأرباح واقتالت الأموال وتركوا هذا المناسك الجليل والحج والعمرة كما قال النبي صلى الله عليه وسلم من أسباب جلب الرزق لأنهما يدفعان عن المسلم شر الفقر والحاجة إن هو والى بينهما أي اتبع أعدهما بالآخر أي نسكين اتبع الحج بالعمرة أو العمرة بالحج قال صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي القير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة جعلنا الله وإياكم من الذين يؤدون هذا المناسك على سبيل يرضاه عنا ربنا ويجعل له حجا مبرورا ويكتب لنا فيه ثوابا عظيما إنه هو جواد كريم أستغفر الله الجميع من الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله الحمد لله الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا هذا كفر ولكم وباوا awaalikun ìkẹ́ àti ọlá fún wa síwájú ẹ̀dá ẹni tí ọlọ́run fi ṣe ìkẹ́ fún wa ó fi ṣe àánú lé wa lórí òun náà lọ́lọ́run júniwe gbogbo nǹkan tó lè jòrè fún wa láyé wa àtàlùkìyàmà gbogbo ohun tí ń ṣe ẹ̀sìn tá lè ṣe táàfin lójú rere ọlọ́run kò júwe rẹ̀ fún wa òun lọ́lọ́wọ́ bá mọ ẹ̀sìn yìí lérí òpó márùn-ún fún àkọ́kọ́ nígbàgbọ́ ìrun kíkí ààwẹ̀ gbígbà sàká yíyọ àti ájì nìlọ ájì náà láti wà nínú oṣù rẹ̀ yìí eléyìí tí àwọn tí ọlọ́run bá kádàrá nínú wọn lọ́dún yìí ọlọ́run bọ́sẹ̀ láì fi èmi àtẹ̀yìn náà mọ́ wọn tí wọ́n ti wà nípò pé wọ́n ti ń palẹ̀ mọ́ ọlọ́run dákun bá mi ṣe iṣẹ́ ájì náà nírọ̀rùn fún wa ájì yìí orígun ẹ̀sìn kan ní lọ́lọ́run subhanahu wa ta'ala tó retí lọ́dọ̀ gbogbo ẹni tí ọlọ́run bá ṣe ní mùsùlùmí òun ni èròǹgbà kan tọ́mọnìyàn ó ní lọ sí ilé ọlọ́run ilé ọlọ́run ti ṣe wípé àlọ́sílẹ̀ ọlọ́run lè àdá ìyàfọ́ àálì màṣúùtọ̀ lánìyàn pẹ́sẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n sàlẹ́sà pé afẹ́ lọ ṣe wípé à ń mọ́kà afẹ́ lọ léèbẹ̀ bí kò ṣe wípé afẹ́ lọ kan níbẹ̀ láti lọ sí ilé ọlọ́run òun náà à hajj ìgbèrò yìí wọn àkọ́kọ́ lọ́dọ̀ tiwa àwọn ànábì ọlọ́run àwọn wọ́n ti gbà lé ilé ìròsáájú wa àwọn náà fẹ́ dìde láti lọ jọ́sìn fún ọlọ́run òun lọ́lọ́run subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa nígbà tí ń bá anábì Ibrahim sọ̀rọ̀ wípé rẹ̀ anábì adìní náà ti fi láàkì yọ̀ǹda fáwọn èèyàn polongo kéde fáwọn èèyàn pé kí wọ́n wá sí hajj ya'tuka rijala wa ala kulli damirin ya'tuna min kulli fajin لكل فاج عنيد ليشهدوا منافع لهم وليذكروا اسم وليذكروا اسم الله الله سبحانه وتعالى ó ṣe ṣe háàjì yìí ó ṣe ní ọ̀rọ̀ ayẹ̀ léwa lórí kẹta wa nìkan lábọ́kọ́ ṣe anábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́run yọ̀ǹda fún un pé kó pèsè fún àwọn èèyàn kí wọ́n wá ṣe iṣẹ́ háàjì yẹ̀tú kẹrọ̀jálà àwọn tí wọ́n rìnṣẹ̀ wá nígbà náà kí wọ́n wá sí ájì kódà wà á náà kúlì gọ́ọ̀mì àwọn tí wọ́n kúnra fún mi apánúwá káwọn náà ó gbéra tí wọ́n wá ya sí na mi kúlì fọ́jìnà mí kí kálukú wọn máa wá látòjú ọ̀nà látàyè tó jìnà kí ni wọ́n bọ̀ wá ṣe ni yẹn ṣàdúmọ̀ náà fi àlàwìn kí kálukú ọwọ́ ohun tí ó ṣe láǹfààní láyé àtijọ́ ọ̀gbẹ́ni àlèkè àmà rẹ̀ tí wọ́n sì lè gbé iṣẹ́ ájì tí wọ́n fẹ́ wá ṣe yìí wọ́n á fi rántí ọlọ́wọ́ ọba wọn nàhùjù olùbẹ́yìntìn hajjù ajá orúsùlù kọ̀ọ̀lẹ́nà lìnàṣ àdẹ̀nàfọ̀án fílìkìtà bí wà àdìnáwò àlùfáà lẹ́ni àtẹ̀yìn ọlọ́mọ́sálá ìjọ ọ̀rọ̀ wà lọ́rùn nàhùjù olùbẹ́yìntìn àmọ́ gbéra lọ sí hajj lọ sínú ilé ọlọ́run kan ájì tó jẹ́ pé àjẹ́ òrùsùlù kọ̀bùlànà àwọn kẹ́ni àkọ́kọ́ tó àkọ́kọ́ sí àwọn òjíṣẹ́ kan bọ́lá ń sọ fún wa lè àdẹ̀mẹ́fàn kánì lọ fojú rí tí ó ti aláǹfààní fílìkìtàbí wọ ìdìnáàmù bọ́lá ti ṣe láti fà nínú àlùfáàn nù àyàtà kàyí dàánà ilé ìlọ́hù kọ́kùnà dìnà yìí فقلنا له لبيك دائم أجبناه أتينا لبيناك أتيناك لبيناك جيناك ربنا إليك هربنا wọ́n àná àmà tàràfìnàwò ọlọ́run ọba pè wá dà áàna ilé yìí lọ́ ó pe gbogbo wa lọ síbi iṣẹ́ hajj kọ́bùlà dìde yìí ó ti pè tó kọ́ kàábà òun ló ti pọ́ mí èèyàn lọ bí iṣẹ́ hajj yìí fọkúlìnà lọ́wù àwọn wa ń sọ fọ́lọ́ pé in ọba tó pèpè a sì dá lóhùn ọlọ́run mọ́tàlá ìjọ nìkan kan wa náà tí àtẹ̀yìnáàkà àwọn asọ̀fọ́lọ́pàá àdéwábá ọ lọ́tẹ̀yìnáàkà àjẹpọ̀ ìrẹ̀ ìrẹ̀ ọlọ́run jí iná kàrọ̀bánà àdéwábá ìrẹ̀ ọba wa ilé ìkà àrọ́bìnà ọ̀dọ̀ rẹ̀ lásáwá ọ̀dọ̀ rẹ̀ lásáwá ìrẹ̀ ọlọ́run wọlé ànáàmà sàràfìnáàwò gbogbo àwọn èèyàn wa gbogbo ẹni wa ta nílé àfihànlẹ̀ àtàwọn abáwọ̀ ọlọ́wọ̀ ọba àbẹ̀lọ́ nínú fẹ́ni kọ̀ọ̀kan wa

ká sọ wípé à ń lọ sí ìjọsìn níbẹ̀ nítorí wípé lẹ́yìn tọ́lọ́ subhanahu wa ta'ala tó sọ ilẹ̀ àti sánmà tó yà wọ́n tó wá ní kí ni o lè awwalu ma sulba minha ìyẹ̀lẹ̀fọ́kà láti fi yà Mákkà dábàlá ìyòwò lọ́kọ́kọ́ lè tó ṣe é tẹ̀ tó ṣe é dúró lé lórí ààyè ibi tí ìlú Mákkà wà lónìí òun lọ́kọ́kọ́ lè nínú ilẹ̀ tí wá ní Mákkà náà la wá lọ ipò rẹ̀ náà lórí ilẹ̀ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim inú suratul anbiya ọlọ́run ní awalam yara alladhina kafaru ọlọ́run ní sáwọn kèfèrí tí wọ́n rí ní wọ́n rí kí ní anna samawati wal ard wọ́n rí wípé sọ́mà sílẹ̀ káàdẹ́ta rọ́tàkà nígbà wo ọlọ́run kọjá wọn ẹnu wọn ó kóra adú ẹnu wọn papọ̀ ọlọ́run nígbà tó yá kọ́kọ́ takunà húnà àwọn ọlọ́run wá yà wọn àyà àwọn méjèèjì waj'alna min al-ma'i kulla shay'in hajjin ọlọ́run gbogbo tí ń sẹ̀rí lónìí pátá látara omi láti ní wọ́n máa yè afọlá yomi náà ọlọ́run kí ló ṣe yín tẹ́ ìgbàwọ̀ ọlọ́run sílẹ̀ tó wà nípò tó ṣe tó lé padà àyè kọ́kọ́ lé ń bẹ̀ kó là ìsìn mọ́ka wà lónìí. ní abájú wípé ilẹ̀ wo ló jẹ́ ilẹ̀ tó jẹ́ ọ̀gbẹ́lẹ̀ lórílẹ̀ ayé ìlú mọ́kà ni òun lálẹ́ pè ní sẹ́ńtẹ́ àárín gbogbo ayé ọlọ́run subhanahu wa ta'ala òun ló fi sọ fún wa ní suratu shura ọlọ́run wa kadhalika awhayna ilayka qur'anan arabiyya ọlọ́run ní bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run wa fi alukùránù ní sí ọ lìtúnfìrà ummul qura láti pé kó o lè fi ṣe wá àti fún àwọn tí wọ́n wà ní ìlú tó jẹ́ yàrá ummul ìlú wo ń ká ń tọ́ka sí bíbá ìtọ́kalẹ̀ òun ni yáàlú tí ọlọ́run wá wí tẹ̀lé ọlọ́run wọ́n mọ̀ ní haúlára àti gbogbo òlu tí ń bẹ̀lẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó túmọ̀ sí gbogbo òlu ayé mọ́kà ni wọ́n yípo àárín gbogbo ayé olùlù mọ́kà wà tọ́ba níbẹ̀ àjẹpáàyè tọ́ yẹ tí èèyàn ti bá dàgbà wọ́n sọ wípé òun lọ ni mọ́kàtà ni mo kà rọ́mà tá a bá sọ fún wa àwọn olùfẹ́ ti wúdi ẹni náà tí wọ́n bá ní ayé wọ́n ní ilé kan tó jẹ́ lé ọlọ́run tí wọ́n fi lélẹ̀ fún ọmọ ènìyàn láyé kàábà lákọ́kọ́ kò sí lẹ́gbẹ́ kan tó ṣáájú ẹ̀ tí wọ́n fi lélẹ̀ fún ọmọ ènìyàn lìyàkú na màsá bátẹ̀lì tí wọ́n máa jẹ́ bí tí wọ́n máa wọ̀ tí wọ́n máa rí ládámú lọ wà á mẹ́ làwọn tí wọ́n máa jẹ́ àyè fàyàbalẹ̀ fún wọn kò sí àkọ́kọ́ nítorí bẹ́ẹ̀ bí kò ṣe kàábà Ọlọ́hun subhanahu wa wa àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ pọ̀ òun làwọn màláìkà pẹ̀lú àti ọlọ́run subhanahu wa ta'ala nígbà tí wọ́n ṣe ọlọ́run pẹ̀lú gbólóhùn tí wọ́n sọ tí wọ́n ń pòòyì àlàáràṣí àlàáràṣí yìí ọlọ́run ló ń dáríjì wọn ẹ má pòòyì àlàáràṣí tó tóbi mọ́ ẹnà ọkọ́lé kan sí keje baitul mahmud òun ní ká ẹ má wọ́n ẹ̀ fi dá adam ọ̀sọ̀ ọ̀dọ̀ sọ anílẹ́ta àwọn bóòlì dáa fi máa ń jọ́sìn fún ọ orílẹ̀ ayé táwọn èyí kò sílé kankan tá a fi sùn ọbẹ̀ ọlọ́run ni ẹnu ọkọ ilé mi ó ṣe déédéé ilé yìí tó wà ní sánmà keje òun náà ni kàábà òun làwọn màlẹ́kà lákọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ kọ àwọn náà ni wọ́n sì kọ́kọ́ pò yí rẹ̀ àwọn màlẹ́kà ni wọ́n kọ́ pàlásì ọlọ́run subhanahu wa ta'ala láti fi dípò ilé tí wọ́n pò yìí ní sánmà ọlọ́run ní ìjà ìlò fil ardi khalifa níjọ ọlọ́run ní èmi ọlọ́run fẹ́ dá sórí ayé ẹni tí ó jẹ́ àrólé ayé tí wọ́n ń sọ fọ́lọ́ fẹ́ tẹ̀sí àlùfíà máa ń yọ sídùfíà wọ́n yẹ sí dìmá wọ́n náà nínú sẹ́fẹ̀ ṣùgbọ́n hàndíkà wọn kọ́ sí sùnà kọ́ọ̀lá ní àlẹ́mú máa là sá àlẹ́mú. ẹ̀sẹ̀ wọn jọ náà òun náà ni pé wọ́n sọ fọ́lọ́ nǹkan ọ̀fẹ́ dá sórí ayé àwọn tí wọ́n máa dẹ́sẹ̀ ńbẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ̀sí ọlọ́run òun náà lọ́pàá tí wọ́n fi kò yí kàábà láti wá àlẹ́ àràṣí láti wá kò níjẹ ọlọ́run kí wọ́n tó kọ́ ilé tá a dákọ tí wọ́n fi ṣèlédè kàábà tá a bá ń sọ lónìí wípé mọ́kànlá ń lọ láti lọ fi jọ́sìn fún ọlọ́run ilé tó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ni àwọn màlẹ́ríkà ti tàwa àwọn akọ́nà àkọ́kọ́ tí ó kò yílé eléwọ̀ ọ̀dẹ̀ fún mùsùlùmí àwọn màlẹ́ríkà làkọ́kọ́ ẹ̀ tó kò yílé ní tí wọ́n kò yìlà lára sí ẹ̀ẹ̀mejì ni wọ́n máa ń kò yẹ táwọn náà sì ní gbólóhùn làbẹ́ka tí wọ́n tí wọ́n wí gbà náà wọ́n máa sọ fọ́lọ́ pé labẹ́ríkà lọ́hùnmẹ́ labẹ́ríkà rọ̀bánà màzíra tẹ̀lé iléyìíkà nẹ́sẹ̀fúrúkà wà náà sùn wòye bọ́lọ̀ tí wọ́n tí wọ́n máa wí jọ tí wọ́n kò yà lára sí nìyẹn lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala lọ́sọ̀ ìtẹ́ rẹ̀ kalẹ̀ yẹn lórí òun lọ wá bá wọn fi lẹ́kàn sí abẹ́ àyára sí ní sọ́mà keje tá a pè ní Baitul Ma'mur àkọ́kọ́ ẹ̀ tọ́kọ́ sí hajj lórílẹ̀ ayé ní ilé bẹ́tùlá àtìkì yìí òun náà ni ájà alayhi salatu wassalam bàbá gbogbo abára òun lọ́kọ́kọ́ sí hajj mbẹ́ fọlọ́mọ hajj ájọlù báyìí nígbà tí ànábì ájọ náà sí hajj yìí kọ́ọ̀nà ti malaikatu lahu àwọn màláíkà ti sọ fún jọ́nà pé barra hajjuka ya ájà ájì rẹ tó ṣe ájì mabrurun ni ó ti di ájì àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run àmì àti ṣe ájì ìwà ṣáájú rẹ̀ ààbàdìbẹ́yì àti ṣe ájì ìwà sílé yìí ṣáájú rẹ̀ ádámà àwọn màlẹ́kà sọ bẹ́ẹ̀ fún ànábì ádám olóòmì tó ti hajj òun là fẹ́ tọ́kọ́ ti hajj tó lọ sílé yìí lọ kò yí ẹ̀ nínú abara ànábì ádám ni níjọ́ náà tó ti hajj ẹ̀ àwọn màlẹ́kà sọ fún kọ́lọ́ ti látẹ̀wọ́gbà ṣùgbọ́n lọ́rẹ̀ mọ̀ báwa kọ́kọ́ àwọn mọ̀lẹ́kà lákọ́kọ́ sí ájì láàyè yìí lónìí tí wọ́n ṣe òun ni tiwa tá a ṣe ló pé ẹgbẹ̀rún méjì ọdún. ọpẹ́ ẹgbẹ̀rún méjì ọdún lónìí táwa ti ṣe ájì tiwa láàyè ibi tí wọ́n ti ṣe ájì tiẹ̀ lónìí. hajjuka ya áàdà ọlọ́run ti fi ìbùkún ó ti ṣáájì rẹ̀ látẹ̀wọ́gbà gbogbo ẹni tó ti ṣe wa àwa tá a ti ṣe ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa. ànábì Adam ọwọ́ sọ fún wọn wípé fama kóńtò takòlú náà ti tọ́wà nígbà ẹ bá ń kò yí kàábà nígbà tí bí ẹgbẹ̀rún ọdún méjì fẹ́ ti ṣe kílẹ̀ máa mú kílẹ̀ yìí máa ń sọ nígbà tí ẹ bá ń tàwà kọ́ọ̀lù wọ́n wá sọ fún ànábì Adam pé kú náà nàkú ìta àmà sọ ní pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar òun làá máa wí kọ́ọ̀lù Adam alayhi salam ànábì Adam wá sọ fún wa fàṣẹ́yìdù fíyà oníṣẹ́lódé tẹ́ fi kún wípé wàlá haúlà wàlá kúwọ́ta ilẹ̀ bìlá fàkọ́n àmàlíkà sọ fádámà pé fàzá dákìlì màlá ìkà tó fi àdáàlè àwọn náà bá fi wàlá haúlà wàlá kúwọ́ta ilẹ̀ bìlá òní wọ́n fi kún. bísẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ rí ájìlélo ẹsẹ̀ àdáálẹ̀ kádàálẹ̀ ọwọ́ àwọn mùsùlùmí àgbékalẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ni táwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣáájú tí wọ́n ti ṣe ṣùgbọ́n gbà tó mọ́nìyàn ìnhárọ́kù àwọn ìsáàlà ti àdàmọ̀ àrẹ ìsọ̀láàtù wọ̀sálà wọ́n gbé ọkọ̀ wọn kúrò lójú ọ̀nà sẹ́ sàfúrà ànábì Adam sí gbogbo ayé pẹ̀lú iṣẹ́ ìjọsìn yìí wọ́n ti àkọ́bẹ̀rù rúṣùlù ọlọ́run ní káwọn òṣìṣẹ́ kí wọ́n máa tún dé lẹ́yìn ànábì Adam àtàkà gbogbo àwọn tí wọ́n bẹ lórí ilẹ̀ náà ni wọ́n ṣe kèfèrí sí ànábì u ànábì wa ma amana omi illa qalil bí wọ́n ṣe pọ̀ tó èèyàn díẹ̀ ló gba ànábì Nuh gbọ́ wa kana tufanu ala al-ard níjọ́ náà omi tufanu sí wọn torí kọ́ pa gbogbo wọn rẹ káàbà sì ń bẹ lórí ilẹ̀ nítorí wípé ní ọlọ́ọ̀ni àti ọlọ́ọ̀ni lófin àti kàáàbà ọlọ́ọ̀ni tí wọ́n gbé kàáàbà bó lórí ilẹ̀ wọ́n gbé kúrò náà lásìkò ìgbà tí omi tó fáànù dé ndị tí wọ́n gbé lọ kàtúndì sẹ́tì àṣàrò à orípa yẹn wà omi ọwọ́ lọ wọn à da orípa rẹ̀ màmá. àwọn ọlọ́run tí wọ́n padà dé wọ́n ti bá kàábà tí wọ́n ti gbé wọ́n ti gbọ́n ojú lọ kó o sì máa bí tí kàábà wà má báwa Allahu wà baynahu báwa Allahu wà bayyanahu li nabiyyi Ibrahim ẹni tọ́lọ́ kọ́kọ́ júwe ilé yìí wà fún tó júwe fún nínú gbogbo ànábì ọlọ́run kò lànábì Ibrahim alayhi salatu wa salam à ń sọ ìtàn ájì máwà ànábì ọlọ́run tí wọ́n ti kọjá bàbá torí àwọn màláìkà tó fi dórí Adam orí Nuh abẹ́sọ̀kà ànábì Ibrahim ànábì Ibrahim lọ́lọ́ wá fi ààyè kàábà ibi tó wà olófin hàn lẹ́yìn tọ́lọ́ ti ní kí wọ́n gbé kúrò ní orí ilẹ̀ bayyana hu linabi yihi ibrahim alayhi salatu wa salam olólọ́wọ́ sọ fún wa wípé wa ibi tó wà náà ní ibrahim makana libayin ọlọ́run nígbà táwọn ọlọ́run sáà ń júwe fún ànábì ibrahim makana libayin ààyè ibi tí kàábà wa àwọn alájúwe ẹ̀fún ayélujára náà hu alẹ́ makana libayin ajúwe fún ànábì ibrahim ibi tí kàábà wà ànábìbọ̀ ìbò ló tún wá padà kọ́ níjọ́ tí ń kọ́ ìsùmáìlù náà ti dàgbà bí ànábì Ibrahim ṣe ń gbé òkúta tí ń gbé bíríkì ní ìsùmáìlù náà gbé olùkan náà àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ pé tazakkartu Ibrahim idh qama wabnuhu yusa'iduhu kay yarfa al-bayta 'aliya àlùfáà ni mo rántí ànábì tí wọ́n ń kọ́ kàábà yíṣọ́ ìdúwù ọmọ rẹ̀ níjọ́ náà ọ̀ràn bàbá ẹ̀ náà lọ kẹ́yìn yàrá fa àlùbẹ́yìntà àríyá nítorí pọ́fẹ́ dá kàábà padà sáàyè rẹ̀ ẹ̀kọ́ pọ̀ láàrin fọ́mọ rẹ̀ ràn lọ́wọ́ kálukú wa náà káwọn tá à ń ṣe ìjẹ́lọ́mọ wa pẹ̀lú wa mẹ́ ẹ̀sìn wa tá ṣe tí bá a ṣe ń gbàgbé làwọn ọmọ wa náà ń gbé bá a ṣe ń to sáàbù ní mọ́sálásí sáàbù aláwọ̀ àtìmárù àwọn ti wà mọ́sáájú àtún èyí wa sí àtàtúnṣe ẹ̀yìn wa lọ́jọ́ ọ̀la àtìmọ̀ síláàmù lọ àrùn síláàmù lọ àti sẹ́kù kẹ́sì yọ sẹ́kù gbogbo ìgbà tá a bá ń ṣiṣẹ́ ẹ̀sìn tá a mójútó tá a fojú ọ̀nà yìí tá a fi lé àwọn ọmọ wa tá a jẹ́ kí wọ́n mọ̀ àlùfáà ni wabnuhu yusa'iduhu kayyafa albayta àríyá ọmọ rẹ̀ ọ̀rọ̀ lọ ní tìtorí kí wọ́n lè bá ọkọ̀ kàábà lè ti ọgà níjọ́ náà ànábì Ibrahim ọlọ́kọ òun náà sì kò yẹ bọ́tẹ̀ ẹ̀jẹ̀ pé ntọ́kọ́njọ́ náà kọ̀kọ́ débi tí orígun kàábà parí sí olóbi tí a bá wo kàábà wọ́n fi kíní kan yí orígun méjì báyìí tí wọ́n fi yí ibi tí ọ parí sí gan ni wọ́n fi sàmì ẹ̀ tí èèyàn bá gbanú rẹ̀ ṣe tàwa kò ní tàwa àfi tó bá dé ẹ̀yìn táǹkì ní Hijr Ismail aleyhi salatu wa salam Makkah al-Mukarramah. Maka ìlú kan ní tọ́jẹ́ pé ó pàtàkì tọ́tọ́ láti ṣe hajj lọ mọ́kà ìlú tó pàtàkì ní tọ́tọ́ láti ṣe hajj lọ nítorí àwọn àbí tá a ti sọ nínú ọ̀rọ̀ wa nítorí wípé òun ni kébùlà tó lè mùsùlùmí bàbá dìde lónìí tá a láń lọ sí mọ́kà à ń lọ kàábà afẹ́ lọ bẹ̀ wò bẹ́ẹ̀ nìkan bá ń wo wípé ìfowósòfò ní lọ́dọ̀ tiẹ̀ á sọ fún pé lọ́dọ̀ tiwa kèé ṣe ìfi owó ṣòfò kódà ìwá àrùsí ọlọ́run lórí dúkìá ẹni ni níbi tó ní pé jíta lọ ibẹ̀ gẹ́gẹ́ ní kíbùlà tìlú mùsùlùmí tá a bá láwọn mùsùlùmí alátojúkọ kan láyé kàábà ni òun ni àdójúkọ wa èyí tọ́lọ́ subhanahu wa ta'ala tó pa wá láṣẹ lánàá pé ká dojúkọ lónìí òun là dojúkọ tọ́ba túbọ̀ la ibẹ̀ náà ni mùsùlùmí ọmọ àdójúkọ ilẹ̀ abad títí títí tọ́lọ́ òfin ní ayé lòmá gbogbo tí ṣe mọ̀ṣáhírù hàn gbogbo tí ń ṣe owó àmì ẹ̀sìn owó àmì ẹ̀sìn wà yìí ibi tá a ti rí mọ́kàlá ti rí gbogbo nǹkan àmì ẹ̀sìn wa mọ́kàlá ti lè rí a lè rí níwò a lè rí lọ́sọ̀gbọ́ bí ọba tó rí kúrì lọ́sọ̀gbọ́ lókù bí ọba rí kúrì jẹ́ ọ̀jẹ̀ mọ́tọ̀ lọ́ọ̀ níwò olókù ọba ti rí bẹ́ẹ̀ gbọ́n bá ń gbé egun bẹ̀ ní òsì lónìí ọ lè rí ní sàmì ẹ̀sìn níbẹ̀ ibi a ti lè níwọ̀n àmì ẹ̀sìn wa gẹ́gẹ́ bó ní ìkẹ́sìmú wa mọ́kàlẹ̀ àyè sẹ́nìkọ̀ọ̀kan wa tá a lè ronú láti jẹran wípé àfitáwà náà bá débẹ̀ ògbọ́n ẹni tí ò tí débẹ̀ wa ọlọ́mọsálá ìsinmi rọrùn fún wa ọlọ́ àti tóbi ọlọ́run àwọn tá a ti débẹ̀ ọlọ́dàkùn mọ́sílá ń wa tó ọ̀dà fún wa torí pé yọ̀ọ̀bá tí ìkú kò tí ní balẹ̀ lọ sí pàápàá tí a lọ àmọ́ làwọn míì fi máa fẹ́ táwọn bá lọ káwọn tiẹ̀ lọ kú sọ́hun àníyàn ló bá bóun bá ti ṣe ájì tọ́lọ́run ti gbà òun ti dàtó bí òun ti mú oríire lọ́tòun nìyẹn ọ̀rẹ́ àìsàn àwọn alájíwá tó kú ní ọdún yìí lọ́dún tó ní ìlú afọ pẹ̀lú wa nílùú ẹ̀dẹ ọmọ ẹ̀dẹ ní wọ́n nú àwọn tí ìgbà tó kù díẹ̀ wọ́n padà dé báyìí náà rí fáwọn náà yàgbẹ́ ọgbọ́n wọ́n yàgbẹ́ náà wọ́n gba àwọn sí clinic wọ́n máa tọ́jú wọn sẹ́ẹ̀lì lọ wọn làwọn olè lọ ọ̀dà ẹ̀yin dókítọ̀ nígbàtí láwọn olè lọ ẹ jẹ́ kó wọ́n máa lọ wọn làwọn ó tó tẹ̀sí wọn wò pé torí nítawọn ẹni pẹ̀lú wọn tẹ́lẹ̀ ọjọ́ pé wọ́n lọ wọ́n máa bá báàkì ní ìlọrin ká jẹ́ kí wọ́n dúró nígbà padà tẹ̀sí wọn wọ́n rí pé àwọn tí ń rí sọ́yẹ káwọ́ rí pé tí àwọn bá fẹ́ lọ fún wọn máa lọ ọ̀dà bò láti ṣe àwọn ronú wípé káwọn mọ́ bá bọ́ọ̀sì táwọn alálàájì òkú bá lọ kí wọ́n lo ambulance ọ̀sun kí wọ́n fi gbé ọ láti mọ́kà lọ sí jẹ́dà ó lè jẹ́ pé nu ambulance wọn wà wọ́n á máa tọ́jú wọn ẹnu kọ́ kàn wọ́n plé ní òun ni yóò kù àwa bá lọ adédèsá ti kó passport ti bẹ̀ mọ́ wa tí dókítà fi pè mí pé bàbá tẹ kó lọ́dọ̀ mi fi òkú ti bá lè kí á mọ̀ lọ. ọlọ́dún inú àwọn ẹbí ò ní dùn inú ara ò ní dùn ẹrù rẹ̀ ní ẹ kó wálé gbogbo ẹrù sáà náà ti rà ó ti bẹ̀rù ó ti wọ ẹrù ó ti ṣe gbogbo ẹ̀ òun ni wọ́n gbé wálé lẹ́yìn wípé afẹ́pàdé èèyàn wa ṣùgbọ́n kò sí tó tó lóore kò sí tó tó ní oore fún yàn pẹ̀lú tọ́lọ̀ ṣe fún wọn nínú ọ̀rọ̀ tí a ti sọ fẹ́ sọ̀rọ̀ bákan á sì tóbi ohun tí èèyàn owó èèyàn lé lórí ni torílẹ̀ ayé tá a wà yìí kọ̀tẹ́ bá túlẹ̀ kápẹ́ńtẹ̀ tó bí kápóòlù ibi táwọn lọ àmì bí ó ṣe rí ọ̀tẹ́ni tó mọ̀ bí tá ń lọ ọ̀tẹ́ni tó mọ̀ bí ó ṣe rí bá a bá sì là mọ̀ bí ó ṣe rí iṣẹ́ òyìn fún wa yẹn kẹsẹ̀ tí èèyàn gbọ́dọ̀ mọ́ dira fún ibi ìnara ti lè bẹ̀rù ẹ̀ ibi ìlà ti lè bẹ̀rù ẹ̀ wọ́n tó ìyà ìjẹ́ náà pa ọkọ̀ṣe tóbi tó títí ọwọ́ ẹ̀ ní àtẹ̀yìn tó ta ọkàn wa balẹ̀ sí wípé ó tó gbé àwọ̀ wọ́n ròyìn iná bó ṣe tó wọ́n bẹ̀ wọ́n ní mọ̀nà fi kí ìsàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹ̀nà owó fi sí ta ló múrí bọ́ọ̀lù ní fákùnrin ẹ̀mí àtẹ́yìn wọ́n sì ní mọ̀nà fi kí ìsàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹ̀nà owó ìsí ọ̀gá ní ọ̀jẹ́ nínú mórí ní fákùnrin wa kọ́nàwọ́ kí wọ́n fún alámì mẹ́ta kálukú wọ́n máa ríra tẹ́lẹ̀ kí báyìí ẹni tí ò ní jẹ́ kí kò sí rọ́kẹ̀ kan mọ́ ọ̀rọ̀ wọn láyé yìí àmì ìjẹ́mù náà fi kí sí ni ẹni tí ó gbà fún mórí bọ́ pé ilé yìí òun ò ní wọ̀ ọdún wa kò ní fẹsẹ̀ kan nínú àdéhùn àmì ìjẹ́mù náà fi kí ni kéèyàn fẹsẹ̀ kan nínú àdéhùn tẹni títí ẹ burú jù láyé ní gbogbo oṣù ọwọ́ ìṣàlẹ̀ lọ tàwọn afáwà níbi àti forí sọ àdéhùn ti wá kan tàbá àtẹnu àdéhùn

kò sí bí sáṣẹ sáà lè dí mú yàn èmi àti ọ̀nà ẹni ẹ̀kọ́ òjókòó ti pé mo bì ọ́ nìkan èṣù lè mú kọ́sọ pé kọ́sọ fún pé pé kọ̀ bì ọ́ nìkan kò sí ẹjọ́ mọ́ jẹ́mọ́ gbogbo ẹ̀ kò sẹ́ni kankan àkákú àtẹ́lọ ni kámísà anú wa ni bíríkìlà anú wa ni níjọ láàfẹ́ àjẹníjọ ọ̀túnlá ọ̀túnlá dìjọ mẹ́fà tàṣẹ̀bù náà hajjínú wọ́n wà ní ìdàlọ́ àríyìn èrò wọn ní pé nǹkan kéré ohun tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run ohun tó tóbi ní ọmọ ẹgbẹ́ tó ń lọ́dọ̀ ó tún kọ mẹ́fẹ́ mo ń sọ fún tó ń lọ kẹmọ́ra kúrò lẹ́sẹ̀ rí yìí ọbẹ̀ mọ́ndé ó ti fi mọ́ndé mẹ́ta ló ti lọ yìí tó ọ̀rọ̀ sọ alákọ máa sọ fún pé ó dúró fún yẹn máa sọ pé ìgbà bẹ́ẹ̀ ni tó bá ti tún ti yẹ fóònù tí wọ́n bá ti wọ̀nyàn kọ nọ́mbẹ̀ sí fóònù nọ́mbẹ̀ ọjọ́ tó wọ́n bá dá fún kó sí tó bá ti fẹ́ yẹ tó ní rí ó pé

ọlọ́run bá báyàn pé tó ti bẹ́ẹ̀ tí ń bàbá ò tó sọwọ́ bá jì ẹ̀ tó sì bá rí kàámà tí wọ́n bá ní ẹ̀tọ́ ọlọ́run pàtàkó kọ̀sẹ̀ tó fi kọ́ ọlọ́run pàtó rẹ̀ níbẹ̀ ájì 2011 kọ́ sáàtì ọ̀bùlájọ́ sí nílẹ̀ rí mi at 12 2011 ní ọ̀sẹ̀ ìjẹta 12 mọ̀mọ́kànwó náà bá jì jẹ́ náà alára jẹ́ ọ̀tún náà ni ó gbé dé lẹ́kọ̀ọ́ bá a ṣe ń sọ̀kalẹ̀ ló pé yọ sọ̀kalẹ̀ báyìí bó ti dákú bó ti ṣubú lulẹ̀ ní. lẹ́kọ̀ọ́ wọ́n gbé lọ dúdú wúwo ẹgbẹ́ lọ sódò tí wàá kí a mọ̀ lọ. àwọn ọmọ ẹ̀sìn ọlọ́sìn wàá pàdé ẹ̀. ọmọ ti rí ní ọwọ́ ọfẹ́ ọfẹ́ ọ̀npanújẹ lọ́mọ tó rán mọ̀mẹ́ gbá táwọn èèyàn nílùú pé ń bọ̀ ọ̀rọ̀ mọ̀mọ́ òun lọ pa mọ́lẹ̀ ìkókó pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yàrá lọ pa ọ̀rọ̀ yàrá lọ sórí lé ọ̀gá ní ọba ní ọmọ sọ ìyá gbogbo tó fi fún ìyá lórí ayé wọn kò tó tó fún káyìn kò tó fún káyìn yìí ọ̀rọ̀ ọlọ́run lọ sábà di dáadáa fún màmá rẹ̀ ájì iṣẹ́ tó ní bá fún pé ẹni kọ̀ọ̀kan wa a tó máa tẹ̀síwájú èyí tá a gbóni sọ ni pé pàtàkì mọ́kà gẹ́gẹ́ bí àwọn tá a ti lọ náà lọ́jọ́ àtúnlẹ̀ lọ ọ̀la àti tóbi ọlọ́run níbo dojúkọ wá ní. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kánà bí o tó dojúkọ kàábà ọmọ dojúkọ bẹ́tùlù mọ́kùnrin olọ́lọ́wọ́ fi ní sọ́yà kó ló sọ́fà áhùn mi nínú náà lọ́wọ́ lọ́hùn máa ń kẹ́bọ̀ láti ń lẹ́bi kánú fíhà ọlọ́run wọ́n mọ̀ bí ọ léèrè ìrí àrẹ́bí àwọn súfà àwọn òmùgọ̀ òtúbà kan bẹ táǹsẹ́ lọ táǹsẹ́ lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí nǹkan mi tuntun fi dé la fi ní ọ̀sẹ̀ a tó bá tiẹ̀ tuntun máa mo fi kó bíbà yìí á padà parí ọ̀rọ̀ yẹn òun ni bàtà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Yahudi nínú òkè tọ́lọ́ ń kí wọn òun ni ọ̀gẹ́ ẹ̀kọ́ àwọn náà ti jù lójú wọn lójú ara wọn láyé lónìí súpà ha àwọn ẹ̀gọ́ ọmọ sọ wípé kí ló lé wọn kí ló gbójú wọn fún òdìdí kíbúlà ibùdójúkọ tẹ́ mọ́dójúkọ tẹ́lẹ̀ ti ṣe Jerusalem ọlọ́ni wà lẹ́bi sọ fún wa wípé ọlọ́run ló ní gbogbo gbogbo lẹ̀ gbogbo bí ẹ bá rí tẹ dojúkọ ojú èmi ọlọ́run ti wà mẹ́ èmi náà ni mo ní ibùdójúkọ mo ní Jerusalem tẹ́ dojúkọ ṣùgbọ́n kọ́lá ni wọ́n lè yá nǹkan kíbúlà tán tàbí dọ̀wà. ọlọ́run ṣùgbọ́n wọ ọlọ́ ájúwe ibi tó máa dojúkọ sínú rí odò ájúwe fún ọlọ́run pẹ̀ wọ́n lè wọ́n ti hákà ṣàkàrà lè haram látò ní lọ dèédé mọ́sálásí haram si í ṣe kàábà ìdẹ̀nìkẹ́ máa dojúkọ wà ẹ̀nà máa kún tó fọ wọ́n lù ú ju ṣàkàrà ọlọ́run ní gbogbo ẹ̀yìn sẹ́yìn náà lẹ gbàgbọ́ ibi ẹ̀rí ibùdókọ wa ni àyè tó fẹ́ sí hajj lọ ni ọlọ́run mọ́sálá ìṣe nírọ̀rùn fún wa. àyè náà fi àyà tún bẹ yìí náà ọlọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àmì tó fojú hàn téèyàn bá débẹ̀ téèyàn ó fi mọ ọlọ́run ọlọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyà tún náà àwọn àmì tó fojú hàn tẹ́sùn fi jọ ọlọ́run mà sí ọlọ́run lẹ́ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀rì màkọ́mù Ibrahim ẹ̀rì orí pa ibi tí ẹsẹ̀ ẹ̀jẹ̀ Ibrahim dúró lórí òkúta tó dúró títí tí kọ́ kàábà ọlọ́run lámì tó fojú wọn rẹ̀ tẹ́ẹ̀fì mi ìlú ọlọ́run ọlọ́run wọn bẹ̀rẹ̀ kálá kàánà àmìnà gbogbo ẹni bá wọ́ bẹ̀ ó ti dẹ́ni fàyàbalẹ̀ ọlọ́run wọn nílá yìí alẹ́ náà ti fi jó lẹ́bẹ̀ yìí wọ́n ní tata ilé yìí rẹ̀bí ilá ọlọ́run mọ́sálá yìí ṣe lọ́rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹn bá ti wọnú àyè náà ó ti dẹ́ni fàyàbalẹ̀ láì tó òun ìkíyèsí tí ọba jádéhùn rẹ̀ wọn ọba ti lọ gbé kàábà wọn ti wò ṣùgbọ́n náà lóhùn lòun ọmọ kíyèsí òun lòun ọmọ kíyèsí tí ọ̀sẹ̀ ní ti wí láàyè láàyè láàá lórí ayé níjọ́ táwọn abúrà àti láwọn fẹ́ àwọn fẹ́ wò tó fi iná ìrànà àbàbí àwọn èèyàn torí pé tí wí tí àgùkù ọlọ́run ṣùgbọ́n lómi ẹni tí wílá ìlà bàlá yìí bílíọ̀n èèyàn oníwílá ìlà ìlàlà lórílẹ̀ ayé lónìí oníwílá ìlà lórílẹ̀ ayé lónìí alhamdulillah èyí ni ọ̀rọ̀ màmá fẹ́ òun lọ́ màmá subhanahu wa ta'ala kẹfí bí yàn àyàfi àyè kan tí èèyàn bá gbèrò aburú sí kàábà bí ọ̀bá débẹ̀ kó ní ṣe ọlọ́run ló wọ́n jẹ yàrá gbogbo ṣe pátá tí èèyàn bá ti gbèrò ẹ̀ tó gbèrò aburú ṣùgbọ́n kò ṣe kódà àkọọ́lẹ̀ tó sọ pé wọ́n kọ̀ ládàá kan fún ó gbèrò kọ̀ bá ṣe mọ́ bẹ́ẹ̀ lọ sí ọkàn tó rọ́bà kọ̀dà kí èsì kìíní yòó ṣùgbọ́n kàábà bí èèyàn bá gbèrò ọsọ ní suratul آية ayà 25 ọlọ́ni náà lọ́dún iná kafaru ọlọ́ni dájúdájú àwọn tí wọ́n ti kèbèrè wọ́n yẹn sudduna an sabilillah àwọn tí wọ́n máa kọjú náà fún yà lójú ọ̀nà tó ọlọ́run wal masjid máa kọjú fún yà láti lè má lè rí ilé ọlọ́run wọ̀ alladhi ja'alahu linnasi sawa'a tọ́lọ́ ń gbé kalẹ̀ fọ́wọ́ èèyàn pé kí wọ́n máa lọ bẹ̀ sàwá àlà áàkì bóyá ẹni tó fẹ́ wọ ọ́jì káàkù bẹ̀ ni bóyá ẹni tó fẹ́ jókì ni wàlúbáàdì àtẹni àtẹni tó jẹ́ pé ọ̀sọ̀ bẹ̀ di ibùgbé ọlọ́run pàmò yóò di fi ilẹ̀ háàdì níta fẹ́ lónìí ọlọ́run gbogbo ẹni tó bá gbé ìrù abú ilẹ̀ háàdì tó gbèrò tó yàtọ̀ sí ta torí ẹ̀ gbélé òkalẹ̀ bìtúlìmì tó ronú àpò sí kan náà ó ronú ni kò sí ọlọ́run ní àjẹkọ́ jẹ èyí tó tó korò tó nira nínú yà ibi tọ́lọ̀ ń pàtàkì lé náà dé ọlọ́run mọ́sálá ìsìláyè fẹ́ni kọ̀ọ̀kan wa ní alẹ́ wọ̀ ọlá àti tóbi ọlọ́run àbáwá lọ kò sí wa lọ ju ọlọ́run náà lọ bá a ti ń pàtàkì kàábà tá pàtàkì ilé òun gangan kọ́ lọ́ pàtàkì jù bí ọ̀sán lọ wọ́n mẹ́lẹ̀ fẹ́ ìtumọ̀ mẹ́lẹ̀ arkanu mẹ́lẹ̀ hijiru mẹ́lẹ̀ sọ́fà wọ́n mẹ́lẹ̀ zamzamu أنت الذي قد قصدناه وأنت منانا antara الراية ذلنا وأنت الذي الدنيا wa èyí tí wọ́n ń pariwo rẹ̀ kiri báyìí pé ọjà àrùn tọ́lọ́ tó ń lò bí ìpàsán lórí ẹ̀dá lójú torí àìsàn lọ́wọ́ ọlọ́dà kan àbíọ mọ́sálá yẹn lẹ́nu wa gbogbo èèyàn fi forí kó tí ọ̀dá ọ̀rọ̀mọjà rìn o láti tóbi ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà nípò pé wọn gbádùn torí àìsàn yìí tàbó míì ọlọ́ba ni wò wọ́n sàn